onírìsà kábíyèsí o. ọba aládé. gómìnà Babátúndé Akàndé Ògúnwùsì Ọ̀jájẹ́ ẹlẹ́ẹ̀kejì mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà mo kí gbogbo ọ̀tọ̀nkùnrin òlú wípé a kú àlàjọ ọdún tuntun ọdún 2023 tó bá wa láyé tó bá wa láàyè wa ọdún tuntun yìí á yàgò fún gbogbo wa àpèlé àpèlé àníkún àníkún ọlọ́run Olódùmarè nínú ọdún tuntun yìí á dáàbò bo gbogbo wa á dáàbò bo wa lórílẹ̀‐èdè yìí torí pé ìlú àtúbà àtúnṣe eh, aburú ilé abúwẹ́rẹ́ àgàn àríbí àtọwọ́ àlàbùsùn ikú akébé ikú ẹyẹ akébé ẹyẹ o ọmọ ènìyàn á fọ òun ọmọ ènìyàn ní agbára ọlọ́run olódùmarè ọdún tuntun twenty twenty three náà ni a máa ṣe ìdìbò tó ṣe pàtàkì ní orílẹ̀-èdè wa lágbára ọlọ́run olódùmarè a lọ ní ìrọ̀wọ́rọ̀sẹ̀ àní rí jàǹbá lórílẹ̀‐èdè àní rí yọnu àní rí lásìgbò tó máa tú wa ní orílẹ̀‐èdè ká orílẹ̀‐èdè wa túbà túṣe ìlú ọ̀ṣun á túbà túṣe ìlú ilé-ifẹ̀ á túbà túṣe ẹ̀ àkú ọdún àkú yẹn ọdún ayàbọ̀ fún gbogbo wa. ajá fìdí ọ̀tẹ̀ jálẹ̀ olúrẹ́ ń bí o ọ̀gárùn wókú ọ̀tẹ̀ ọmọ ayíkìtì ogun ọmọ ìtìrì ogun ọmọ ọjọ́ kìíní ogun ọmọ ọjọ́ kejì ogun ọmọ dòdò bí ìdẹ̀ ariwo òbí ìsàlejò àrídìire gàbo ọ̀lẹ́wà lówó ẹ̀yin lọ́mọ ẹlẹ́sìn mẹ́rìndínlógún mẹ́jọ ń jókòó mẹ́jọ òjòkó mẹ́jọ tí òjòkó ní tí wọ́n fi ṣe nílé bàbá wọn àìjòkó ẹ̀ ò dùn mí torí pé wọn kì í rù nílé wọn ọmọ agbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ òyìnbó ọmọ bọ́dẹ̀rẹ̀ o àgọ́ òpọn a kì í nílé bàbá o kábíyèsí ká màmá nílé ìyá o ó yá nílé yèyé ọba ẹ̀yin ló mọ ọ̀pá lónílé o ọ̀pá lóògùn ọ̀sìn ọmọ ọ̀pá agumọ bí ọ̀rọ̀ ọmọ ọ̀pá lónílé o ọ̀pá lólóko ọ̀pá lóògùn ọ̀sìn ló lè dènà odò.